fọyọ́kà àdùn ọlọ́wọ́n bá ní wọ́n wá gbé jòkó lẹ́jọ́ alìkìyàmà pé tọ́ àwẹ̀ rẹ̀ da irun rẹ̀ da zaka àti sàrà rẹ̀ pọ̀ gbogbo ẹ̀ láti gbà lọ́wọ́ rẹ̀ àmọ́ lẹ́ni o fọyọ́kà sùhádà mìnà hasanatihi ọlọ́wọ́n wá ní ìwọ́ tó bú bọ́ síbi ó yẹ kó dèdè èébú dèdè èébú tó bú yẹn ẹ kó dèdè rẹ̀ nínú sẹ́ẹ̀rì rẹ̀ ẹ kó sínú fáìlì ẹni tó bú wàhádà mìnà hasanatihi wọ́n wá ọ̀pọ̀ ọmọwọ́ olólè ni ọ́ oye tí sọlẹ̀ ọ̀ya dèdè ntọ́sọ̀ yẹn ẹ̀ mú kú nínú sẹ́rí rẹ̀ ọ̀pọ̀ ọmọwọ́ olóńsìnà ni ọ́ òṣìṣẹ́ sìnà ọ̀pọ̀ ọmọ onímọ̀ọ́sẹ̀ wáyé apààyàn ni ọ́ òṣì pààyàn ọ̀ya ẹ̀ mú dèdè iṣẹ́ iṣẹ́ rẹ̀ tó bá ṣe déédé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yín fàyín ti hasanatuhu wọ́n ní nígbà míì ẹlòmíì gbogbo dáadáa tó ṣe pátá yóò wá tán sérí ọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹ̀ látara ibú èpè àti ìsọ̀rọ̀ ẹni lẹ́yìn òfófó wọ́n ní gbogbo dáadáa rẹ̀ tó bá wá tán kọ́bùlà yòkútà sọ̀mọ̀ àléyìn mí náà kàtọ́ọ̀yà àwọn tó sì tún sẹ̀ àwọn náà tún kù tí wọ́n kù rẹpẹtẹ àwẹ̀rẹ̀ àwẹ̀rẹ̀ zaka rẹ̀ gbogbo ẹ ti lọ wọ́n ti fi dí gbogbo àwọn iṣẹ́ ibú tó ṣe yẹn ó kìí ntẹ́ wa ṣe ni pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹni tó sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ẹ̀ṣẹ̀ àwọn ẹni tó lẹ́kọ̀ọ́ rọ́mọ́ àwọn tí ó ṣépèlé àwọn tí ó parọ́ mọ́ àwọn tí ó pè lóko tí ń ṣe tiwọn ẹ̀ṣẹ̀ tiwọn ọ̀ya ẹ wá lọ lè mú ẹ̀ṣẹ̀ wọn fàtúrẹ̀ àlẹ́ yìí ẹ dì í mọ́ ẹ̀ṣẹ̀ tiẹ̀ fún mọ́ tọ́rẹ̀ àfin náà rẹ̀ lẹ́yìn náà tẹ́sẹ̀ náà bá ti wá pọ̀ tán tí ò rí nǹkan kan tí ó fi ìgbà rẹ̀ lẹ̀ mọ́ ẹ wá lọ lè jù sínú iná ọlọ́run ṣẹ́rí àdéhì gbogbo ìgbà tí èèyàn bá rántí ẹ̀ ẹ̀rú sì máa bàyàn ìtumọ̀ ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó lóun kírun ti ń gbààwẹ̀ yóò fi san gbèsè ní gbèsè ní ìsanjú àlìkèyàmà gbogbo ládá tó yẹ kí wọ́n gbà lẹ́rìí jàlùbáàbù àti nìkọ́ àti náfìlà wọ́n sì pa gbogbo ẹ̀ papọ̀ ọwọ́ àṣedédé òfófó tó ṣe lérí ilé ayé arábìnrin kan tí ó kú ẹni rẹ ní gbàwẹ̀ ń kírun àmọ́ ọlọ́rọ̀ burúkú ni nígbà òkú tán àwọn ẹni lọ àwọn ajíkírun àwọn àdìdé lóru àwọn agbàwẹ̀ lọ́sàn àwọn ọlọ́rẹ̀ arábìnrin lọ ẹni ní anábìnrin náà wà nínú anábìnrin nínú lọ́wà gbogbo sẹ́rẹ́ tó ṣe yẹn ọ̀rọ̀ burúkú tí sọ sáwọn èèyàn lọ́lọ́run fi torí ní yóò mọ nígbà míì yóò sọ fún e, e, èèyàn kápá rẹ̀ látara àwọn ìwà burúkú kan tí èèyàn gbà pọ̀ tóbi ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀sẹ̀ bọ́mọ́ ọ̀pọ̀lọpọ̀ ní o ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ògbówó ìlémọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀tá tẹ́tẹ́ ọ̀pọ̀lọpọ̀ jama brothers sisters masha allah alhamdulillah àti fatima asokuma àmọ́ sí ọ̀pọ̀lọpọ̀ wa náà ní ọ̀sọ̀rọ̀ ẹ̀yìn mọ́ ẹ wo bí tí ti yọ sí wa bẹ́ẹ̀ nìkan bá ti gbọ́rọ̀ lọ́rọ̀ dé kò sì dákẹ́ ajíà ó mú ẹja máa sọ̀rọ̀ míì àbí bẹ́ẹ̀ sì kọ́ ẹ lè bá kẹ́ sàlàyé fún ìbádà wọn wá gbọ́ ìwọ́ wá kó láàrin wọn ìwọ ṣe kíni ìwọ kó láàrin wọn níparí ọ̀rọ̀ mi òun náà ni pé fọwọ́ ìlú lè sàn nígbà ní ká má fa àwọn yìí ká má fi sẹ́lọ̀ kí láwọn máa fi kí láwọn máa fi àwọn náà ṣe nínú àwọn nǹkan tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tọ́pọ̀ wá láṣẹ tó ní ká máa fi àwọn ṣe alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni ká máa fi rántí ọlọ́run àwọn yìí ká máa fi rántí ọlọ́run anábìíní látàjẹ àlìsàn ẹ̀ka rọ́tìbà min dhikrillah májẹ ẹnu rẹ̀ ó dúó àwọn rẹ̀ májẹ ó dúó ńgbà kọ̀ọ̀kan látara kọ́ máa rántí ọlọ́run astaghfirullah astaghfirullah subhanallah wa bihamdi la ilaha illa la allahumma salli ala muhammad wa sallim wa ma nítorí wọn fa wọn ṣe nìyẹn lẹ́yìn náà àdùá ọmọ fi béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ọmọ sàdùá gbogbo àlọ́mọ sàdùá àwọn rẹ kò ní dúró látara àdùá gbogbo nǹkan lọ́mọ béèrè lọ́wọ́ ọlọ́run gbogbo nǹkan ọlọ́run fún mi lépo ọlọ́run fún mi níyọ̀ ọlọ́run fún mi lẹ́ran ọlọ́run fún mi ọlọ́run fún mi nísun ọlọ́run jíṣẹ́ mọ́ ọrọ̀rùn ọlọ́run jẹ́ ewédú ọrọ̀rùn ọlọ́run fún mi láta ọlọ́run fún mi tòmátò ọlọ́run fún mi mangi ọlọ́run fún mi láṣọ ọlọ́run fún mi bàtà má pé ipá rẹ̀ ká bẹ́ o kò sí ìtìpá rẹ̀ ká mẹ́ kọ́dà ipá rẹ̀ ọ̀ka iyọ̀ sí Allah subhanahu wa ta'ala tó bá fẹ́ dẹ̀yàn wò jama ọmọ ya kan ọlọ́nkẹ ọlọ́wọ́n fẹ́ dánwò olóhùn gbàgbé one million naira sẹ́yìn mọ́tò tó wọ́n rántí mọ́ one million naira mẹkáníìkì ni wọ́n ń wá jáàkì mọ́tò ńjọ kan lọ́wọ́ rí láìlọ́nù yẹn bẹ́ẹ̀ lọ́ba gbé jáde lọ́ba dowó mẹkáníìkì wọn ah, lágbájá owó lọ́wọ́ ń bí óò oh, olówó yẹn ó ti tó bí oṣù méjì mo fẹ́ lọ bẹ́ẹ̀dẹ̀ ọ̀rẹ́ mi kan ni mo wá fẹ́ fún lówó yẹn yẹn wá padà ráyè lọ síbẹ̀dẹ̀ yẹn mọ́ ọ̀tọ̀ níbi tí mo padà gbà lọ mo ti wá gbàgbé ó sì gbowó náà ó tó fi kún tilẹ̀ owó tẹ̀yàn ní tó fi gbàgbé one million sẹ́yìn mọ́tò nǹkan bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run jẹ́ mọ́. nígbàtí ìgbà wá dé ọlọ́run wá yígbà padà ẹni tàwí wá rán ọmọ rẹ̀ pé kó lè bá wọn ra kándù wa nígbàtí gbogbo mọ́tò ọ̀dánú kọlẹ̀ kò sí nǹkan kan mọ́ kò sí nǹkan kan mọ́ ọwọ́ wa ní òkùnkùn kò sówó tí ó fẹ́ra sájébù kò sówó tí ó fẹ́ra epo tó tàn sínú jẹnẹrétọ̀ ọwọ́ ni kọ́ mọ̀ wọn kó lè bá wọn ra àbábòrò rẹ̀ ni ó ní kó lè bá wọn ra kándù ó wá fún ní twenty naira nígbà tí twenty naira ní ẹni tí wọ́n rán ní kándù wá ní fifteen naira ló ń rà arákùnrin yìí ní rọ rọ ó lè ra kándù fifteen naira fẹ́mi lọ sílé ọkàn yẹn ten naira ni wọ́n ta mẹ́ẹ̀ five naira yẹn ó wà important <laughs> Allahu akbar five naira yẹn ó wà very important to me now wọ́n sọ àlọ́lẹ̀ ra candle etí ọ̀sánra tó oní fifteen fifteen thousand kọ́ fifteen naira Jama muslumi. nǹkan bẹ lọ́dọ̀ ọlọ́ ẹ dákun torí tọ́lọ́run bá wa ẹjí ká dẹni ọlọ́run ẹ máa ń pè yẹn dáadáa tẹ́yìn bá dẹni ọlọ́run kọ́dà yìí máa bẹ lọ́n pé ọlọ́run bá sà sọ mí dẹni rẹ ọlọ́run fi mí sínú àwọn wòlíì rẹ ọmọ bẹ tọ́ba sì ti fi ọ́ sàárín wọn ilé ayé rẹ ti nítumọ̀ nínú tá à ń fẹnu ṣe oní àdúrà àdúrà àdúrà kọ́mọ pé ìyá aládùá ọmọ aládùá àbú aládùá torí àdúrà ní máa jẹ́ káyé èèyàn rọrùn àtọ̀run ọlọ́run ní kúlímọ̀ yá àbáwò bí kùn rọ́bì láwùlá àdúrà òkùn ọlọ́run tí ì bá jẹ́ pé ń sàdúrà ni èmi ọba ti yà sí àdúrà tẹ̀ ń ṣe lójú máa yà sí gbogbo òjò tí ń rọ̀ òòrùn tí ń ràn àti gbogbo tí ń jáde tá ń jẹ yìí <laughs> ọlọ́run bá ní àdúrà tẹ̀ ń ṣe nì bẹ́ẹ̀ bá ṣàdúrà èmi ò níyà sí mọ́ <laughs> èyí tó fi ń rojọ́ káàkiri yẹn kí ló dé tó fẹ́ ká jòkó lẹ̀ kọ́ ọmọ sí kíní kọ́ ọmọ ṣàdúrà ọkàn ní free time jòkó lẹ̀ kọ́ ọmọ ṣàdúrà ó wá gbé fóònù ó wá ń sọ̀rọ̀ ọ́díò ń pósìtì ọ́díò káàkiri ẹ̀rí lágbájá ẹ̀rí tàmàdò mọ̀sọ̀sọ́kúsọ káàkiri nínú tẹ́yìn máa fi àwọn sí al-amru bil ma'ruf kéèyàn máa pàṣẹ dáadáa kéèyàn máa ṣèwáàsí máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run kéèyàn máa bọ́kàn àwọn èèyàn sọ̀rọ̀ anabi ni mara amin kọmọ nkara ẹni bá rí ti ọkàn kọ falẹ̀ ìgá yorùbá yẹ́ di kọ́fọwọ́ rẹ̀ yí padà ọmọ lẹ́mọ̀ yẹ̀ sítọ́kì fábìlì sáàni tí ó bá wá lágbára pẹ̀lú ọwọ́ kọfẹ́nu sekini kọfẹ́nu sọ èyí tó náà sọ ní ọlọ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ nínú táwọn fẹ́nu ṣe òun náà ni táwọn fa wọ́n ṣe òun náà ni ká máa ṣàtúnṣe láàrin àwọn tí wọ́n ń jà àwọn tí wọ́n ń jà ẹ̀mọ́ wọ́n ràn o èso di ó ti kálukú ni o ẹ máa wà lọ lè bá lágbájá ẹ máa lè bá kejì náà bọ́kọ àtìyàwó náà ni ẹ pè wọ́n ẹ parí ẹ ọmọ àti bàbá ẹ máa wò wọ́n ra o èyí bàbá àtàwọn ọmọ ẹ máa wò wọ́n ra o ẹ̀gbọ́n àtàbúrò ẹ máa wò wọ́n ra o nínú tọ́lọ́mọba aláàtórí ẹ̀ fún wa láwọn oníkà máa fi ṣàtúnṣe ìmọ̀ ṣàtúnṣe yìí dáadáa wà ń bẹ lẹ́yìn náà kẹ́nìkọ̀ọ̀kan wa kí ká máa gba àwọn èèyàn nímọ̀ràn pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wa ká jẹ́ káwọn èèyàn kí ká máa benefit nínú dáadáa tọ́lọ̀ ń ṣe fún wa látara ọ̀tá bá ń bá wọn sọ nítorí pé ẹgbà mi mọ̀ràn kí ló fi sọ ẹnu ẹ̀tọ́ mi sọ́nà kí ló fi sọ ẹnu kọ́dọ̀ ẹni tí ò wá bá ọ ọ máa pa àwọn èèyàn pé mo fẹ́ kí táwọn èèyàn máa da aládùúgbò wá wá ní tó ń ṣe yẹn ọ̀dà kí ni wọ́n ń ṣe ó ṣe máa ń sìn kan báyìí ó ṣe sìn kan báyìí ó ṣe sìn kan báyìí àìmọye àwọn èèyàn tí wọ́n ti nàró wọ́n ti dìde látara ọ̀rọ̀ táwọn advice lásán táwọn èèyàn fáwọn èèyàn advice lásán ibi wọ́n ṣe wà yẹn kò gbówó fún mi ọ̀bọ̀ tọ́gbà mi mọ̀ràn wọ́n wá bẹ̀ lọ́wọ́ ọba nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run mọ́dìyà alùgbàdì àdánwò nílé ayé pẹ̀lú sábàbí ọ̀rọ̀ ẹnu wa o níjọ́ àlè kìyàmà kọ́lọ́mọsọ alọ́mọ ná látara ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu wa kọ́lọ́mọ aláà kọ́sọ́ wa kọ́sọ́ tí ó máa jáde lẹ́nu wa kọ́lọ́n tó kàn wá ṣe kó mú àwọn wa ọlọ́mọ bá mú dúró mọ́jà sì sọ mọ́jà sì wí ọlọ́mọjà sì sọ ọlọ́mọjà sì wí ọlọ́mọjà sì sọ ọlọ́mọjà sì wí èyí tá a bá ti sọ tí ọ̀dà kọlọmọsà ìsàforíjì fún wa ń bẹ̀ gbogbo èyí tí ọ̀dà kọlọmọsà ìgbàlẹ́sìn fún wa kọlọmọsà wà lórí rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين